káfí wá tẹ̀síwájú níbi ẹ̀kọ́ tà ń kọ́ nínú tíra Al-Adabul Mufrad ní imáàmì Bukhari jẹ́ ọ̀sán ọ̀dọ́ ọ̀tààlà. kátóbà dé láti wá máa tẹ̀síwájú níbi ẹ̀kọ́ tà ń nínú tíra Al-Imam Bukhari ọ̀sán ọ̀dọ́ ọ̀tààlà ẹ̀rẹ́ kìí ṣe Al-Adabul Mufrad. ọlọ́run. pẹ̀lú ẹrú pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ni. àwọn ọ̀rọ̀ tá ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹrú pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ni. tọ́yì hadith tó yẹ káka gangan báàbù ìdásárọ̀ kọlẹ̀ ábìlù òun ni báàbù ti ń sọ̀rọ̀ nípa bá jalè ṣùgbọ́n yẹn tó wà ní báàbù yẹn kò lálàáfíà. nítorí Amaru bin Abi Salama tó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afa oní hadith wọn la yíyá náà ènìyàn so hadith yẹn a ní wulẹ̀ ká torí pé kò lálàáfíà àwọn tí wọn bá ní nuskọ tó wà lọ́wọ́ mi lọ́wọ́ bàbá ti lọ́wọ́ nọ́mbà rẹ̀ ń sàlẹ̀ láti pé dọ ayé fún wọn kọ sí. láwọn tí wọn bá ní mi lọ́wọ́ ó kankan bẹ́ẹ̀ báwọn ìyẹn ti lọ́wọ́ Ọlọ́run báwọn. طيب باب تتلي عنوان باب الخادم يذنب باب الخادم يذنب طيب باب الخادم يذنب báàbù tó ń sọ̀rọ̀ nípa tí ọmọ ọ̀dọ̀ èèyàn tàbí ẹrú èèyàn tí ń ṣerú sí èèyàn tó bá ń dẹ́ṣẹ̀. kí ẹ̀sìn Islam tó mú wá báwo láti bá a lò kí ni ẹ̀kọ́ kí ẹ̀sìn Islam tó mú wá ọ̀nà wo ló ní ká gbà bá a lò. hadith eléyìí hadith tó lálàáfíà. الإمام البخاري رحمه الله تعالى ونحجر بن لقيط بن صبرة سمعت إسماعيل عن عاصم بن لقيط بن صدرة عن أبيه قال انتهيت إلى النبي صلى الله عليه وآله وسلم ودفع الراعي في المراحي صخلة فقال النبي صلى الله عليه وسلم لا تحسبن ولم يقل لا تحسبن إن لنا غنما مئة لا نريد أن تزيد فإذا جاء الراعي بصخلة ذبحنا مكانها شاة فكان فيما قال لا تضرب ضعينتك كضربك أمتك وإذا استنشقت فبالغ إلا أن تكون صائما هذا الحديث حديث tó lálàáfíà ni ó sì jẹ́ hadith mamlu'u bil adab hadith tó kún fáwọn oríṣiríṣi ẹ̀kọ́ rẹ̀ kíga ni túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ nìyí. lakitu bun sọ́ọ̀bì ọ̀rọ̀ látọ̀dọ̀ wà bẹ́ẹ̀ ó ní pé òun wá sọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan òun wá sọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam rọ́ọ̀yì tí ń da ibùlù káàkiri ibùlù àwọn mùsùlùmí tí ń da káàkiri. ṣẹ́wárí àlùmọ́rọ́ òhun ní ibi tó ṣe pé tí wọ́n bá da ẹran lọ látàárọ̀ táwọn ẹran bá dín rọ̀lẹ́ ibi tí wọ́n á lọ kún wọn sí tí wọ́n á sùn mọ́jú kátó tó máa dà wọ́n lọ́jọ́ kejì òhun ní jẹ́ àlùmọ́rọ́ mo rò pé ajọ́ mi yé nìsín níbi tí wọ́n máa ń jẹrán sí tí wọ́n máa ń kó wọn pamọ́ sí nígbà tí wọ́n bá dà wọ́n dé nírọ̀lẹ́ oníjẹ́ mọ̀rọ̀ ṣùgbọ́n tó bá yẹ kí alimọ̀rọ̀ tí ẹ ṣe mú alimọ̀rọ̀ ó níbi táwọn ènìyàn bí àwọn assembly táwọn èèyàn máa kóra wọn jọ sí táwọn èèyàn náà rìn lọ bẹ̀ dáǹsì lọ rojọ́ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ̀rọ̀ nìyẹn amalimọ̀rọ̀ òun níbi tí wọ́n máa ń dẹ ẹran kó pamọ́ sí. tọ́yì òun ní. ọmọ ẹran tí àgùntàn bá yẹsẹ̀ bí tàbí ewúrẹ́ tó bá yẹsẹ̀ bí bóyá obi obi lágbo tàbí obi obi lágbo tàbí ẹgbẹ́ bóyá obi obi ní òbúkọ orúkọ tàbí obi ní ewúrẹ́ bí ẹgbẹ́ mo ajọ́ mi yé njẹ́ ń pè ní ni ọmọ. tí àgùntàn bá bí tó ẹsẹ̀ bí nígbà tó ẹsẹ̀ bí yẹn sákùlà ni wọ́n máa bí bóyá wá jágbó ni bóyá jẹ́ àgùntàn ni sákùlà ni bóyá jẹ́ orúkọ ni tàbó jẹ́ ewúrẹ́ sákùlà ni. tọ́yìn sẹ́rí ìgbà tó wá mu dé. anaba muhammad sallallahu alayhi wa sallam riwaya mi bẹ tó yàtọ̀ sí eléyìí tó kúnjẹ eléyìí lọ díẹ̀ ló bá ní kí wọ́n mú ṣáàtù kan wá nínú àwọn ẹran yẹn òun mú ọmọ ẹran kan nínú àwọn ẹran tó wà nínú ibẹ̀ yẹn ó ẹsẹ̀ bímọ ó wá gbọ́mọ rẹ̀ wá síbi tí wọ́n ń kẹ́ran pamọ́ sí bó ṣe wá gbọ́mọ rẹ̀ dé alẹ́ sọ́lá alẹ́ wa lè sọ́lá wa lè fi kí wọ́n lọ mẹ́ran kan wá nù àwọn ẹran àwọn ẹran tó ti tó pàjẹ́ wọ́n á ní ká mú wa ìjọ tó wá ní kí wọ́n mú wa wọ́n wá ní kí wọ́n lọ pa kí wọ́n fi ṣe kí wọ́n fi pata ìyàwó ìjà táǹtì wọn o kan pàjẹ́ ìjà tó ní kí wọ́n pa anábà Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n sọ fún sàhábì tó wá sọ́dọ̀ rẹ̀ yẹn wípé la tahsibanna nítorí wọn rẹ̀ ní kí mọ́rùn-ún wípé ẹran tá a fẹ́ pa ìtorí rẹ̀ la fẹ́ pa o sálàyé mẹ́tẹ́ látàṣìbáná annamin ajilika zabahna bó ti wà nínú riwaya bí dàwùd látàṣìbáná annamin ajilika zabahna wọ́n rò pé ẹran tá a fẹ́ pa yìí a fẹ́ pa nítorí tiẹ̀ ni o òótọ́ la nìkan pẹ̀ran ṣùgbọ́n kì í ṣe torí pé wọ́n la fẹ́ pa fún kì í ṣe pé nítorí pé tí wọ́n bá pẹ̀ran yẹn tán tí wọ́n bá ṣe tán kì í ṣe pé nítorí pé kò ní jẹ́ mbẹ́ ṣùgbọ́n anábìá muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ gba orí yìn fún nǹkan tí ò lẹ́tọ̀ sí. ìyẹn wà láàyè mi ti anábìá ṣe al-mutashabbihu bima lam yu'ta àwọn èèyàn ń bẹ tó ṣe wípé nítọ́lá ọmọ ò fún wa wọ́n sì máa ṣe báyìí kò sí lọ́dọ̀ wọn o ṣùgbọ́n wọ́n kà pa lè lónìí. ohun tí wọn ò ní tọ́lọ́wọ́n ọba tó láàrẹ́ gò fún wọn ó mọ̀ sí jà ẹja sọ̀rọ̀ àbúrú ni. àwọn onímọ̀ ní ẹ̀kọ́ sí báyìí ń wa bó ti sọ pé kàn lọ mú ẹran kan wá kápá yóò kó dà níbi tó fún mi. síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yàrá kìí ṣe torí tiẹ̀ mi lọ ìdíjọ́ anabi sọlá alẹ́ wàlẹ́ wàsọ́lá nǹkan wá fẹ́ jọ́ máa lérò wípé ah, áà anabi pọ́n mi lé kọjá bẹ́ẹ̀ kọjá odidi ẹran lọ́pàá fún mi ṣé àmọ́ pé tí o bá sọ àníyàn rẹ̀ fún kò sábùrú mẹ́ ẹni yẹn yóò dẹ̀ máa rò kó torí òun ṣe kí ni o pẹ́ẹ́rán ṣùgbọ́n àṣà wípé kò tó ní rẹ̀ ṣé yẹn anabi fẹ́ jọ́ máa ju kẹsẹ̀ torí tóun ní ṣe nìyẹn kọ́mọ́ bá ṣe pé yóò àmà yẹn yóò àmà pọ́n wọn lé ní nǹkan tó ṣe wípé àníyàn wọn yàtọ̀ sí tóun rọ̀ ìrọ̀pá àjọmi yé ọlọ́kọ̀ wa wọlé àjọ bẹ̀rẹ̀ kọ́ sànù àwa. tọ́lá wà láyé nìsí ohun tá a ṣe gan-an táwọn èèyàn bá yàn wá lórí rẹ̀ ogun eléyìí tá a torí nǹkan kan ṣe tọ́lọ́ nǹkan nìkan wáyé bákan á tó kílẹ̀ mọ́ pa wà láṣẹ. àti ìbá sọ ọ́ láàmì tí mo ṣe kínní. Ah! ìbá ti ṣe kínní kan ọ̀la àti ìwọ́lọ́lá anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní kejì torí rẹ̀ la fi pẹ́ràn o ó ní iná lánà àbọ̀nà máa ń mi àtà a ní sórí ibi tí wọ́n ń kó ẹran pamọ́ sí yẹn ẹran odidi ọgọ́rùn-ún kan ló wà ń bẹ ọgọ́rùn ẹran ló wà ń bẹ one hundred láàánú rí inú àǹtẹ̀sí a fẹ́ kó ju hundred yẹn lọ mo rò wá láyé mi tiẹ̀ a fẹ́ kó ju hundred lọ nítorí pé àwọn afẹ́ kó ju hundred lọ yẹn fàyídà já àrọ̀ ẹ̀yìn bisakola tì tí ẹni tí ń dààmú ẹran yẹn jẹ tó wá ti di pé kan bímọ tó wá gbé ọmọ rẹ̀ wá tẹ̀kún ti di wá nù wá. ذبحنا مكانها شاة a wò eléyìí tó ti tún pàjẹ a pàjẹ pé ìyẹn náà ọmọ àdàgbà díẹ̀ díẹ̀ torí kí táwa bá fọmọ eléyìí lẹ èmi ni ó tún bímọ táwa fọmọ eléyìí lẹ èmi ni ó tún bímọ ẹyẹ náà wọn máa pọ̀ sí i bóyá nítorí pé ọgbà yẹn ò gbà wọn tàbí nítorí ìdí mi tánàbà muhammad sallallahu alayhi wa sallam ṣe bẹ. so ọmọ ẹran tí wọ́n gbé wa lọ bọ́ sásìkò ìgbà tó sáà ń jọ mi yé eléyìí tó jẹ́ wípé gbígbé wa fífi ilẹ̀ síbẹ̀ yẹn ẹran yẹn ó lè ju iye ẹran tá a fẹ́ jẹ́ kí ọ wà mẹ́ lọ níta torí ẹ̀ pẹ́ ẹran nù kí ṣe torí tiẹ̀. mo rò pàdé ayé mi ti tó bá wá ṣe pé ẹlòmíín nù wa wọ́n bùn ládìẹ.

kódà ọmọ tó pọ̀ ògùn fẹ́ fún mi nípa àbí ọ̀rọ̀ padì ẹ̀ kò ní sọ pé ọ ẹ̀rìn lásìkò ni o èyí torí yín mi padì ẹ̀ òun ọ̀padì fún lájẹ. torí ń mi papọ̀ mọ́ wọ́n ní jẹ́ nǹkan kan ọmọ yìí mọ́ wá ẹ̀ fún mi ọwọ́ wá wọ́n yẹ papọ̀ máa ṣùgbọ́n yẹ kẹ́ ẹ ti gbọ́n tí mò ń sọ yìí. ọyẹ kí wọn náà mọ̀ ní pé etí ẹ̀ ṣe tiẹ̀ etí ò tó yòòbó òde ẹni tí ò tó gèlè tè tí ó ṣe kí ni tí ó mẹ́fẹ̀ ọ̀ tó gèlè tè ó mẹ́fẹ̀ kí ló mẹ́fẹ̀ sí. ìmọ̀ tí ọ̀bá sí lọ́dọ̀ rẹ̀ bọ́lá wà lọ́dọ̀ ẹ̀ wọ́n pèrè àyè láàfà ń yọ àtọ́mọ̀ kí èso àfà dúró lẹ́gbẹ̀ẹ́ dégédé. ó sì máa ọmọ lápàlẹ́ tí ọba ti kọjá yìí ẹ̀ tó kọjá báńdìrì ẹ̀ ìjọ tó bá ti ń kọjá báńdìrì rẹ̀ bẹ́ẹ̀ ni báńdìrì náà mọ̀ yí ọmọ ẹlẹ̀ tọ́lá ọ̀bọ̀ bá fún yà ọlọ́run lè fún yà ní gbọ̀n kàtà yà yà mo rò pálá yẹ mi ṣe ó lè fún yà ẹnu wọn bá tó bá fún ọ má kọjá rẹ̀ má kọjá ẹ̀ má sì papì mára ohun tí èsì tiẹ̀ má bá tiẹ̀ lọ. ẹnu ọba ba bá fún ọ náà dúró tì kọ̀ọ̀ràn yín mà kọ̀ọ̀ràn yín mà ṣùgbọ́n márùn pọ̀ fẹ́ ohun tó ṣe <coughs> má wò wípé ọfẹ́ ká yé oròyìn rẹ ohun tí ò sí lọdọ rẹ mo rò pa nǹkan mi yé kún yóò fi wá sí dáadáa. náà anábà Muhammad pàtàkì nìyẹn wípé ohun tí èèyàn bá ṣe tèèyàn kéèyàn má ṣe kíni o kéèyàn má pàpè mọ́ra ẹ̀ má pàpè mọ́ra rẹ̀ ọlọ́run bó fi àsìkò dáadáa. ó ní fàkíà ó ní nínú ń tà wà wàá sọ. eléyìí tó túmọ̀ sí eléyìí tí ẹ̀kọ́ ti ń bẹ ń kò yé àwọn onímọ̀ ní pé ẹ̀kọ́ ti ń bẹ ń bẹ eléyìí ni kéèyàn máa ṣe ikhtisaru ẹnu ibi tó sàǹfààní ń bẹ pẹ̀lú mi kí n ọ̀rá sọ kí ṣe bá ṣe káwá lọ́jọ́ náà nígbà tí mi àtàwọn ẹbí wa bẹ a sì sọ̀rọ̀ fún three hours gbogbo ẹ̀ ni wọ́n sọ fún yín ó túmọ̀ sí pé kálukú wọ́n wá tún jòkòjòkò fún three hours mí tó fi rojọ́ ọ wà àrùjọ yìí náà àwọn àrùjọ kò sí nǹkan tó sàǹfààní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀ wípé ara àjẹrọ ọlọ́wọ́n balà sí nàbí ọlọ́run ní sọ́mọ làtúnṣàlùnà yawma idhin àní nàáyì ó ní tó bá di ọjọ́ àlùkìyàmà á bí léèrè nípa àwọn àdẹ̀rà wa bá a ṣe fún un ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ìdẹ̀ra lásìkò ṣẹ̀rí gbàtà bá ń dàgbà sí tá a bá lásìkò mọ̀ látọmọ yìí pé á ah, ìdẹ̀ra lásìkò tó lásìkò ní tó ṣe kankan má yìí mọ̀ wá òkè ah, ìjọ mi yóò dòkè ń ṣe báyìí ń ṣe báyìí ń ṣe báyìí ò ní rántí mọ́ àsìkò ọkà lọ́mọ ọlọ́wọ́ náà ni ìdẹ̀ra ńlá lásìkò ìdẹ̀ra kíni o ìdẹ̀ra tó tóbi ganabi sallallahu alayhi wa alihi wa sallam ló fi ní ní ẹ̀mọ́tàdì maghbunun fihima kathirun minan nas ó ní ìdẹ̀ra méjì kan bẹ àwọn èèyàn sòwò sọ̀tì bẹ ìdẹ̀ra sì ní méjèèjì àwọn èèyàn mọ̀ aláwọ̀ kọ́ni àṣìhà àlàáfíà àwọn èèyàn ó lálàáfíà wọ́n sì sọ àlàáfíà àwọn di fíafíà fúnra wọn ẹ lọ wọ àǹsáàrù ní ìṣèkẹ lọ àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ igbó ni ọmọ ẹ sáwọ káwọn sáà ń ta pọnpọn àwọn ń gbá bọ́ọ̀lù àwọn eégún ń bẹ gbogbo ẹ ń bẹ wọn àìní mọ̀ pé eégún yẹn ń gbọ bá yá yóò padà dẹkọ ọmọ mi yóò wá mú gbó débi pé gbogbo ẹ wà dúdú ìfún ọmọ yóò ní gádà wá sí sọ́ọ̀bù èyí

kí ó ní àlà kájòkó ká máa rojọ́ three hours two hours four hours tálà ń ṣe mí dùn. ẹjọ́ ẹjọ́ tí ó ṣàǹfààní ọlọ́run bó sáà ní mi àti yóò tún àṣẹ. náà ó ní fàkíyànà fi máa kọ́ ọ eléyàn ní kékeré yẹn ti ẹ̀fẹ̀ sọ́ọ̀rù tó ṣàǹfààní tí yẹn máa kó wúlò fẹ́ lómi nínú ọ̀rọ̀ ó ní látàdúrí bẹ̀ bọ̀ àyínátàkà kàdọ́rìbíkà amatik ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní má máa na dọ̀ọ́yìnà rẹ̀ sẹ́rí dọ̀ọ́yìnà láti bí ẹ̀báàmù ó ní àti mú ẹ̀báàmù yàwó ma bá nìkún wà yàwó ma yẹ kọ́ ọ̀ma ti kún ẹ̀báàmù ní sáfà àti ìrìtìhàì mo rò pàlàyé mi jẹ ṣùgbọ́n dọ̀ọ́yìnà tu ìyàwó ní jẹ́ bẹ́ẹ̀. torí pé gbogbo obìnrin máa tíráfù ní kó tó dìyàwó àbí ìyàwó kan máa ń dìyàwó tí ò ní tíráfù ẹ mà tún máa obìnrin yóò fi lé bàbá rẹ̀ lẹ̀ lọ ọkọ ẹ mà kó ti tíráfù bá wọn ìdí tí fi ń jọ́bù wáyé náà yẹn ìdí ẹlẹ́ẹ̀kejì ni kí bọ́kọ bá tó wá ń tíráfù yóò mọ́ ni àbí bẹ́ẹ̀ péréke ń bọ́kùnrin fò káàkiri bí ẹyẹ ń bá tíráàbù káàkiri ó sì tíráàbù láti lé wọn wálé ọkọ mo rò pé yọ sùn. anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ́ máa rẹ̀ kàdọ́rù bí ká bí ó ti bó ti máa na ọmọ ọ̀dọ̀ rẹ̀ ẹrú rẹ̀ lóbìn. tó lẹ́rú bìnrin bó ti bó ti máa nígbà wo ìdá adínàbàtì sára ìmìlẹ̀ ibi tá à ń lọ gẹ́gẹ́ bóò ti máa ń nà ó sí pé tó bá dẹ́sẹ̀ lè ṣe kí ni o ìyẹn lè bá wù ìyẹn lè nà mo rò pàdà yẹn lè nígbà tiẹ̀ torí ẹrú na ìyàwó nílùú ẹrú ó ṣe déédéé má lù nílùú ṣùgbọ́n àwọn onímọ̀ ike kẹta bá wọ hadith yẹn dáadáa ajẹ́ pé náà ní kọ́kọ́ lè nàyàwó síbẹ̀ náà ayé ẹ̀kọ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn. ó ní má nà na ẹ̀rú ẹlẹ́tọ́ túmọ̀ sí pé tó bá ní tí kò ah, ẹ bá jà farabalẹ̀ jẹ́ bọ́rọ̀ mi délẹ̀ o. mo mi tó bá yẹ pé dọ́rùbù tó nà á lẹ́yìn àwọn àgbésẹ̀ tó lọ ti alákọ̀ọ́kọ́ ó ní ìwọ gangan gẹ́gẹ́ bí ọkọ òun sojú sí ẹ. sálàyé mi ti ìgbà tó ń sojú sí nítorí ṣe fún gẹ́gẹ́ bí ọkọ àwọn ọlọ́run bá fẹ́ ẹkọ mójútó ẹ̀kọ́ tó yẹ kọ́ nínú ẹ̀sìn àtẹ̀kọ́ tó yẹ kí wọn náà ò ó tún wá ń ṣe nùṣúùz ó tún gbọ́rọ̀ sí ọ lẹ́nu. mo rò pé àlàyé mi kí lọ́dọ̀ ní ká ti ṣáájú. fáyì bó hun nà ẹ ṣe wá sí fún wa. ṣùgbọ́n àwọn tó yà bá jẹ́ ọmọ ọlọ́run lèyẹn máa ṣe wá sí fún tí máa tà wá. tọkọ̀ ọ̀bá máa lọ́hùn tọ́ba lè fẹ́ ṣe wá sí fún yàwó yàwó kọ́ máa wò pé <laughs> àbú ṣe wá sí. àbú lẹ́nu yìí náà ààbò ṣẹ̀fà àbùkù ti dé mi ẹnìkan ọjà ẹnìkan lówó ẹnìkan wá wọ ẹnìkan lọ ìgbà tó délé salamu wa aleykum salaam kankan ẹlẹ́yà wọn bá ń lé àbúkọ wọn sì ń lé wọn jáde nǹkan kan lẹ́nìkan lọ́wọ́ ẹnìkan lọ lọ́ba ọ̀pẹ́ kò ń padà wọ́n mọ̀ wá pè wọ́n kẹ wá o wọ́n wá padà ìgbàtí ẹ dákun ẹ má bínú o sí ìṣe àti pé owó dà yín pọ̀ sí èso owó ló dà yín pọ̀ owó náà ni ah, kí ló dé ẹjọ́ owó dè yín àti ẹ pọ̀ wọ́n mọ̀ lọ́sọ láwọn ṣe pé nǹkan ti jọra wọn bó wàhálà bó eléyìí wọ́n ṣe ṣe wá sí àbọ̀ alágbèdá báwo ni o sì ṣe wá sí fáyì bó hùnà àwa gan kọ́kọ́ gba wá sí ká tó mọ̀ ṣe wá sí fún yẹn ṣe wá sí fún wàhùjúrù hùnà fílmàbọ́ọ̀dì ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ bá ṣe wá tí wàá ṣe ò bá ṣiṣẹ́ lára wọn ẹ̀fọ́ ọ̀run dùn wọ́n ẹ̀fọ́ ọ̀run dùn wọ́n ẹ̀yàn ibùsùn wọn ẹ̀yàn wọn lòdì lórí ibùsùn ìtumọ̀ ẹ̀yìn kí ẹ má dọ̀dọ̀ wọn ẹ má bà wọn ṣe lọ́kọláya. tó bá ṣe pé wá sí ọ̀ràn eléyìí náà tún ràn án ẹ wá nà wọn dáná lẹ́yìn àwọn ìgbésẹ̀ mẹ́ta jẹ́rìí mẹ́ta mo ti sọ ṣùgbọ́n dọ́rùbù yẹn náà ọjọ́ ìjẹ́ dọ́rùbá ń dọ́rùbá ń wọ́n yọ̀rọ̀ mo bá rọ̀ ẹ̀ kọjọ́ dọ̀ jẹ́ nínà tó lè má pa lára wọn. ìṣẹ̀lẹ̀ ìjọ mọ̀ pé á ọmọ mi jọ wà bẹnu jẹ́ ọdún wọ̀ náà lómi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ olómi lójú ni. dọ́rùbà ńlá yọ ọlé mú wà lànà tó bá yẹ kó ti bí ma ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ kí wọ́n náà yẹ òun. ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ kì í ṣe lè tọ́ wà wá tán yìí tàbí tó tilẹ̀ kó pa ṣé àwọn akíní ṣẹlẹ̀ ah, àbúnáwó ni. Ah, ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ wọ́n fi sàdánwò bí. ilẹ̀ kò pa ṣé mo á ní kí ni ń ṣẹlẹ̀ àbú ah, náwó ni. Ah, ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ fi sàdánwò fẹ́mi àti yìí o ọlọ́run fi sàdánwò ẹlòmíràn wà bọ́ bẹ́ẹ̀ ti báyìí ni wà máa ṣe bẹ́ẹ̀ jù fún yàwó. bí ọmọ bọ́ ògùn pẹ̀lú ẹ̀ ẹ̀ ní ìfẹ́ tó ṣe kò lójú tì torí bẹ́ẹ̀ bá lójú tì fún olóṣèlú ọ̀bẹ́ẹ̀ ti ṣe ṣùgbọ́n tí yàn bá wo ìwà tó wà lọ́wọ́ mi náà nù wọn àjẹkùyà lẹ́sìn ó ti mọ̀ láà ìgbà tí mi ń ṣe lẹ́sìn wáyé kù bí wọ́n ti máa lù wọ́n dùdùdù ó ti mọ̀ láà. sáwọn àlùkò ẹ ọhún mo fẹ́ jáde ìwòlẹ ń lọ mo fẹ́ jáde ni mò ń bọ̀ ẹ fẹ́ jáde lọ bọ ọba tilẹ̀kùn pa gbà tó tilẹ̀kùn ọwọ́ àtilẹ̀kùn mọ̀ ń bọ ibi tí yín náà mọ̀ fẹ́ bá lọ ọyọ kí àfi gbì ojú kí sábẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ká bọ́ fún nígbà tí ń bọ̀ àtàwọn pọ̀ tí wọ́n tó àtàwọn kẹ̀kẹ́ àkọ́kọ́ wọn fi tójú kí sí dákòjé ń jáde ọlọ́ọ̀bẹ ah, ọ̀gá o olórí fún ara rẹ̀ ọlọ́mọdé àníyàwó jọmọ gbà lórí jáde yóò bá fa sọ ya mọ lọ́rùn pẹ́ẹ́ àbúrò ló ń fẹ́ jáde yóò bàbá sọ ya mọ́ lọ́rùn pẹ́. kò sì tán lára ẹlòmíín náà òun náà kọ́ta kó wa lórí orí tiẹ̀ náà ọkọ̀ lànà pé ọba sọ ya mọ́ yóò tó gbà tó ń sì wá secondary school yìí ẹ̀ṣẹ́ ni ó kó bọ́ ọmọ ọlọ́run ìtumọ̀ tí mo gbìyànjú láti sọ yẹn ni pé káwọn obìnrin náà máa sowọ́ àgbèjẹmọ́wọ́ má bọ́kùnrin takàn ẹ̀tọ́ wa ẹja kọ́kọ́ mọ̀ pé ọlọ́run ọba ni ó kọ́kọ́ ṣe fún wa náà àwọn àmọ́ bẹ lọ́run lórí àwọn ọkọ wa yìí kì í tán lára ọmọ ọba kọ́mọkùdà sáàkì ìdísí ayé tí kálukú ń bá bọ̀ síwájú kó tó mọ súnà kì í tán lára rẹ̀ àfẹnitọ́lọ́run bá bá rọ̀ dáadáa fẹ̀sìn ọlọ́run kọ́lọ́run kọ́rọ̀ wá tó bá rí bẹ́ẹ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó ní máa ń nà yàwó ẹ̀. bẹ́ẹ̀ àti máa nà ẹrú abẹ́lọ́mù ọlọ́mọ sì wá níyàwó tí wọ́n máa nà o ní ọkọ tí máa nà yàwó káwọn dáadáa tá a bá fẹ́ fẹ́ yàwó káfojúlẹ̀ dáadáa àní síyàwó fẹ́ o. náà látàdúrẹ́ bẹ̀rẹ̀ bọ̀ ẹ̀yìn látàkẹ́ àkàbọ̀rẹ̀ bí ká amatik wàyí dàṣtàǹṣàkọ́tà fàbàrẹ̀ tọ́ba wá fẹ́ ilà sọ ìmọ̀ àfi tó bá yẹ kó ń gbà rẹ̀ lókun kó má jẹ́ kó fa omi sí mú omi ọ̀bọ̀ sẹ́nu rẹ̀ ó lè rà pé àwọn ahò yẹn ọjà ara wọn báwọn dókítà sì máa sọ síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ náà hadithi yìí hadithi tọkọ̀ pọ̀ ń bẹ̀ lákọ̀ọ́kọ́ ná lákọ̀ọ́kọ́ náà ó ní nǹkan tá a ti kọ́kọ́ fààyàn fún wa wípé ohun tí ì bá ṣe ẹ má jà pàpẹ́ mara rẹ̀ kò túmọ̀ sí pé àlápọ̀nlé kò túmọ̀ sí pé ayé ò ní pọ́n wálé ayé pọ́n wálé o ayé ò pọ́n wálé o ẹni ọlọ́run bá ti fẹ́ pọ́nlé yọ̀ọ̀ra pọ́nlé tá a gbọ́ mi ẹjẹ́ àgbàgbé pé à ah, torí káyé lè bá a ṣe kíní kan torí káyé kí la yóò máa sọ ń pa mi kí la yóò máa ṣe fílẹ̀ yẹn lè fáyé lè àtàyé kan jọ máa yẹra wọn. ọlọ́pàá ọba tọ́lá rẹ̀ ká yóò ṣe tiẹ̀ wọ́n lẹ́nìkan wá bá Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n ní bàbá ẹ̀dá kan mo sọ ní tí ọ̀dà ń pa yín ẹ bá mi sọ dẹ̀ tọ̀ bàbá ní tó sọ ń pa mi tí ọ̀dà hùn kí n sọ dẹ̀ tọ̀ mo forí jìn ẹ̀tọ́ ni eléyìí tó ń wí lọ́wọ́ ẹ̀tọ́ ni eléyìí tó tó wí lọ́wọ́ la máa wí gbogbo tó bá sáti wọ̀ ọ́ tó máa wí ọlọ́run kó fi bọ́ <laughs> mo ti forí gbogbo ẹ̀dẹ̀ ọ́ bọ́ lọ́ọ́ mà téèyàn bá níyẹn lọ́ọ́ máa rán káyé ó lẹ́yìn mi káyé ó lẹ́yìn mi ò ní ní ìkíláàsì mọ́ rárá ó ní ní ìkíláàsì torí kí ayé yẹn àtàwọn èèyàn yẹn ló máa fi sọ́kàn ò ní sẹ́mi mọ́ ìyẹn ni máa ń fa ntí èsè tìyàn tìyàn fi máa ń papẹ̀ mọ́ra rẹ̀ torí pé ọ̀fẹ́ káwọn èèyàn yìn ọ̀yọ́ ntọ́ ọ̀mà tó fi sọ pé ọ̀mà torí pé ọ̀fẹ́ káyé yìn ọ̀yọ́ ntọ́ òní tó fi sọ pé ọ̀yọ́ oníkáyé ọmọ ọ̀yọ́ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹja sọ̀rọ̀ àwọn ọmọ wọlé tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé nínú ẹ̀kọ́ Islam òun ni wípé mùsùlùmí ìlànà ẹ̀kọ́ nínú Islam ó yàtọ̀ sí tàwọn kẹfìrí lọ́dọ̀ kẹfìrí ọkọ ọ̀gbọ́dọ̀ nàyàwó àwọn bòmí ń bẹ gan tó ṣe pé agbára tí wọ́n fẹ́ ń yàwó ni wọ́n fẹ́ ju tọkọ lọ síyàwó tiẹ̀ ń kọ́ ọ̀gbọ́dọ̀ náwó mọ̀ rẹ gan láwọn ó dẹ̀ ti dọ́dọ̀ àwọn ọ̀dọ́ wa náà bíi ẹ wá dúró àwọn òfin burúkú china boys kìnìkan kìnìkan nǹkankan láfún àlọ́ òyìnbó tó bá ju ọmọ rẹ sókè tí nǹkan bá ilé sí bá a ti máa ń ju ọmọ sí nǹkan báyìí tó bá ju ọmọ sókè tó ọmọ bá ilé yọ̀bọ lọ́wọ́ rẹ tó bá yẹ kán lápá ó ti dáná ọlọ́ ẹ̀wọ̀n nù. lọ́mọ bá wọn. bá ilé kọ̀ǹpilẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá pọ̀ náà ẹwà pa nílùú òyìnbó ọ̀daràn lọ́mọ bá bá bàbá rẹ̀ ṣẹjọ́ ẹwà dáwọ àwọn àlú àdúgbò ìyẹn náà lọ́fà tó fi jẹ́ ọjọ́ pé láwọn àlú yẹn tí ẹlòmíì bá bí ma ó lè má rí ọmọ yẹn títí láyé wọ́n lè má rí ra wọn. ó kà wọ́n gómìnà kan bí ma fọ́n rí bébí ma mà ní yóò mọ̀ gbọ́mọ kiri ń tiẹ̀. àwọn ọmọbìnrin míì ń bẹ láwọn àlú òyìnbó tẹ́ kí gbàtí mi míì bá fẹ́ má rí inú wọn ni ó sì mọ wá wà bẹ́ẹ̀ káàkiri kí sọ́n sì ní dáadáa àwọn máa jáde àjàre ti wọn ni. nínú àwọn ẹ̀kọ́ òun á ní pé mùsùlùmí ìlànà ẹ̀sìn ti wá ọ yàtọ̀ sí bíbí ni ọ ọ yàtọ̀ sí kébìrì. ṣùgbọ́n a gbọ́dọ̀ lo ìlànà ẹ̀kọ́ yẹn ní òdòdó tí ẹ̀sìn ṣe kẹ́ni ọ tó mú wa. tọ́lẹ́sìn wa náà yìí ṣẹ̀ṣin ọlọ́kàn ẹ̀sìn ká tí ó nìkan fi ọmọ ọlọ́mọ tán kọ́ máa bímọ fún ọ kọ́délé rẹ̀ ó dé bó ṣe débẹ̀ bí bàbá wa yá tó lọ bí ọdún mélòó kan kọ́ máa darúgbó lọ nù ilé rẹ̀ síbẹ̀síbẹ̀ kó tún máa lò ń lò bàrà kọ́ máa lù ú jàre nílùú bàrà kọ́ máa lò nílùú ẹrú obìnrin ò kì í ṣẹrú obìnrin ò kì í ṣe kíní ọ kì í ṣẹrú alápọ̀nlé èèyàn gidi làwọn náà nítorí ọ̀kan yé wọn ni wípé báwọn bá náà bá ṣe pọ́n ọkọ wọn léṣì bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ra pọ̀nlé tó obìnrin tí ọba ti mà pọn lé ọkọ yóò jó oúnjẹ rẹ̀ fájá jẹ yóò jó oúnjẹ o fájá jẹ bá ọkọ ó bá tún fi mí ilé nísìn tọ́lọ́n wá níyàn ó wá wà kẹrin yorùbá táyé yorùbá táwọn èèyàn máa ń lò nù ó wà kẹrin tí ó mú àkọ́kọ́ ó sì wà kẹrin yóò rí àti ẹ̀rọ wọn lẹ̀ ẹ̀wọ̀n jẹ́ sí bẹ́ẹ̀ sọ ń jẹ àìmọye ìgbàlábù lọ bó ń jẹ ní kíchìnì fúnra rẹ̀ nígbà kó fẹ́yàwó mi. sọ̀rọ̀ àlekún àlekún sọ̀rọ̀ àwọn tí là ẹ̀ra ẹ ti dé oúnjẹ yín wà ní kíchìnì. làbọ̀ bá bọ̀ kíchìnì ẹ bá bọ̀ bí ilé bù àwọn ti lọ sùn tiẹ̀. omi ń kọ́ àwọn mi wà nínú bọ́kẹ́tì kò tí ní bọ́tà àbúrò wọn bàbá rẹ búrájì yóò ṣe búrájì yóò jẹ jẹkújẹ yóò jẹ yóò wọlé ẹ̀dá kò séyàwó mi níbi tí ìyàwó mi ó ti gbóúnjẹ sínú wọn mà àbú ẹ ti dí ẹpẹ̀lẹ́ ìkẹkà ọlọmọdé oúnjẹ yóò ti tutù yóò gbẹkẹni yóò bù fún ọ yóò bù àtàsí yóò bù omi yóò yọ yẹ ẹ ní bá sọ yín ẹlẹ náà ní apọ mọba àkọsí yóò ti bọ ọmọ asọ ẹlẹ tó ọwọ́ ẹ̀dá kò sọjọra wọn sọ́dọ̀ ara wọn. ẹ dákun ẹbí wọn lè pé jóòní àti ṣe báwọn bá gbogbo ẹ yóò ti pẹ́ díẹ̀ wọn ò lè sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ kẹ́kẹ́ lórí táwọn. èyí sọ̀rọ̀ wọn ti ṣe bẹ́ẹ̀ bẹ̀yìn. àwọn tí ń dalérú ní ìdá àmójútó ẹni ẹlòmíì ó kà fẹ́ yàwó ni kò mọ̀ kó níyàwó lẹ́yìn pé tó fi mọ̀ kó níyàwó ni pé àwọn sà bímọ ọ̀rọ̀ akóbìnrin máa ń jẹ́ rahma ẹ máa ń jẹ́ sakan kò sínú ilé ẹlòmíì kò mọ pé ìtumọ̀ sakan tọ́lọ̀ ń bí kò mọ túmọ̀ ẹ̀ kò ọ̀rọ̀ rahma tọ́lọ̀ ń bí kò mọ túmọ̀ rẹ̀ nítorí àmọ̀ ni pé ẹni tí máa ń bímọ fún yàn ìyá ọmọ pé òun lẹ́ni tí ń bímọ fún ọ̀tán ìyẹn náà ó sì gbà kó òun ní bàbá ọmọ ẹni tó ń bímọ fún ṣùgbọ́n ìgbésí ayé yẹ gangan bó ti yẹ kó rí kò sí kankan bẹ́ẹ̀ ọlọ́mọdé àti ìyàwó fẹ́ lẹ́yìn ìgbà náà gbogbo nǹkan àtẹ̀sí islam fẹ́ jẹ́ kásàsì jù mẹ́ ká máa ṣe kí ni o wọ́n tún wọ́n sí ara ẹ̀kọ́ tó wà nínú àdìsí yìí ni ẹjọ́ akẹ́lẹ́ tó tẹ̀lé báàbù man khatama ala khalimihi makhafata su'i dhanni su'i dhanni حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا أبو خلدة عن أبي الأعلية قال كنا نؤمر أن نختم على على القادم ونكيل ونعدها ونعدها مجد لله كراهية أن يتعودوا خلق سوء أو يظن أحدنا ظن سوء نعم حديثي حديث كتبتك بوتي شيخ بلايتي ونسي bí ò tiẹ̀ ṣẹ́rú náà ọmọ ọdọ náà ń bẹ ọmọ aṣẹ náà ń bẹ àwọn ọmọ táwa náà ń bí náà ń bẹ tó yẹ lákọ́lẹ́kọ̀ọ́. ìtumọ̀ eléyìí ni wípé báàbù ti ń sọ̀rọ̀ nípa pé ọmọ ọdọ rẹ̀ àbẹ́rú ẹ̀ nítorí pé kò fẹ́ máa aburú sí mà bóòlù yẹn ṣe máa ń mà ó mà wípé. kó má rọrùn fún láti ra àwọn aburú kan ṣe sọtọ́ bá fẹ́ kówó fún pé kó lọ ọjà kó lọ ra nǹkan wá lónìí gbowó ìka èló seven hundred seven hundred èló lọ pé seven hundred lọ ra nǹkan wá lọ́jà mùrùgbára yìí mi ti kìí ṣe pé yọkà fún lówó yóò ní pé kó lọ èló fún ọ náà ebi six hundred ló fún sì dọ̀ọ́ lójú sí èsì one thousand sálàyé mi ti kò di oní òdì náà mọ̀ fúnra rẹ̀ báwọn. ìrọ̀pá láyé ya tiẹ̀ nígbà ọba ya ní ọ̀padà máa ronú ọma ọmọ yìí nítorí àti má fi ààyè irú èròkèrò báyìí lẹ̀ ara ẹ̀kọ́ Islam ni pé kéèyàn dínà rẹ̀ kéèyàn dínà rẹ̀ pẹ̀lú pé ẹrú èèyàn èèyàn ti di ọ̀nà tí ó mú èròkèrò wá sọ́dọ̀ èèyàn fún. àwọn onímọ̀ ní kí àǹfààní méjì ní bẹ́ẹ̀ Anfani méjèèjì ó wà ní hadith ẹ jẹ́ kí n yẹn ká abúlé aliya ó ní kúnnà náà ọmọrù wọn máa ń pa wá láṣẹ anáàkùtì mà á lẹ́lẹ́ mi dínà tí àwọn ẹrú wa àwọn ọmọ ọ̀dọ́ wa tí wọ́n lè gbà sábúrú ká dínà rẹ̀ mọ́ wọn. tí ẹrú tó bá dé látọjà Abu

ilé lomi fi bá yí ọmọ jẹ tọmọ fi dole tọmọ fi dole lójú kòkòrò àbúrò níbi èrè chẹ́ǹjì ma yọmọ afẹ́ kan náà ń sẹ́yìn kọ níbi chẹ́ǹjì ti sẹ́ bisikíìtì wa ni kura bisikíìtì ni àdísùtì kura ìgbẹ̀yìn ọmọ kéékèèké ó lè hmm. ọlọ́run forí jẹ́ yẹn o ó ní àmì ẹ̀ má jalè má yẹ o kónà nu'maru anáxtìmọ alàlẹ kọọdìmí àwa náà wà dínàrú nǹkan bẹ́ẹ̀ mọ wọn. nítorí ọlọ́ra ilé lọ bá iye báyìí ni chẹ́ǹjì tó kù lọ́wọ́ rẹ iye báyìí ni iye báyìí báńkò. mùrùkọ́lá yìí mi ti báńkò. nítorí ọlọ́ra iye báyìí ni o tọ́ba ìjù bẹ́ẹ̀ lọ mọ́ra wá jíṣẹ́ fún mi náà tó bá ra yín sọ fún ọ tó bá ní ra yín sọ fún ọ kọ́mọ yẹn pé yọmọ wá fowó lé ọjà máa yàn lọ́wọ́ alikọ́tìmù alalakọ́dìmù nìyẹn tó wọ́n pa á láṣẹ ká máa ṣe kọ́tìmù fáwọn alikọ́dìmù wa náà kí níta bá nílé ká yí ọkọ bí owó tì tí ìbá aṣọ ń kọ bí owó tọ́jú ní skéèlì káwọn kọ́mọ lọ́ọ́ máa jìbù bí àwọn jí máa jí ìbù. tí máa ń jẹ́ wà bí àwọn ti jí gàrí ó gàrí ọba máa yẹ gàrí tó ní ẹ sì ara sí àwọn ọmọ ọ̀dọ́ síbẹ̀ ní ẹ̀kọ́ ara sí àwọn ọmọ kéékèèké nù kálọ̀ ọmọ ọgbọ́n jí nǹkan kìí ṣe. ó kí ẹnìkan láwọn ọmọ kí ó ọmọ kí ó ọba bẹ̀rù ọlọ́run àmà jí nǹkan ní nǹkan ìwọ náà ka yé sáṣẹ́ẹ̀tì kíní rẹ̀ ká dáadáa tó o bá kà á má jẹ́ wọ́n ìwọ náà ọlọ́run bọ́ wọlé àìtúbọ̀rẹ̀ yọ sànù wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré ní lójú kòkòrò ṣùgbọ́n ojú kòkòrò wa ẹja kápẹ́ wọn ẹ ń jà ha kátún kà káka yẹn nǹkan wa káka tẹ́ ẹ bá wá kà yẹn ẹ jẹ́ ọmọ pé ẹ ti kà á bẹ̀ mùrùkárà yẹn ti di tẹ́ ẹ bá ti jẹ́ ọmọ pé ẹ ti kà á bẹ̀ yọ ọmọ pé ẹ fẹ́ yí látara bẹ́ẹ̀ yóò kóra ró nítorí wípé àwọn kẹ̀kẹ́ ń bẹ eku ò lè di àfi tó bá jẹ́ ku ọlọ́wọ́ mẹ́wàá lókun. tí bá ti ń ṣe fún ọ lọ́wọ́ mẹ́wàá kò lè gbé. tó bá ti rí bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pa àká àwọn ìyàwó mi náà sì ń bẹ àwọn náà máa ń fẹ́wọ́ nǹkan máa ń jó wọn lọ́wọ́ àwọn náà wàá máa ń fatẹ́kùn sọ̀wọ́. tí bá rí nìkan tí máa mo iye báyìí ni tàbí òun gangan oní ọmọ akó fún kí ọmọ kó pamọ́ nígbà káwọ́ iná ẹlẹ́nu one seven gbàǹkó pamọ́ ẹlẹ́lọ́pẹ́ one seven ó sì múwèé one seven ọkọ̀ ọ̀lẹ̀ sẹ́ńkẹ́ tó bá ti dì báwọn o lè yẹ ẹjọ́ fẹ́ máa tọ́lẹ́ lómi àbúdá rẹ̀ ní bí ọwọ́ fífẹ́ díẹ̀díẹ̀ látọ̀dọ̀ àwọn dáàdì ló ti mọ̀ wọn la. ìwà burúkú ni ṣùgbọ́n yà lè yóò ṣe kíni o èyàn o dínà rẹ̀ yóò pín wọ̀ ẹ̀. àwọn kan tá a bá nílé ká máa yẹn tọ́ wọn àwọn kan tá a bá nílé ká máa yọ̀ ká ẹ̀ tẹ́ bá kẹja sínú ọbẹ̀ àwọn mí ọ̀jẹ̀ o. àwọn ilé mi bẹ̀ wọ́n máa kẹja sínú ọbẹ̀ tó bá ti ra sábà ẹ gé ní ìwà ìṣẹ̀kẹ́ nígbà ọba tọ́ bẹ̀ fà bù tó fà bù lẹ́jà méjì tó ń nà mẹ́jà méjì àbọ̀ mẹ́yọ kan tó pín àbọ̀ àbọ̀ fáwọn ọmọ tó bá dijọ́ kejì tó bá lẹ́jà tán èyí ó bẹ ẹja ìwọ lọ́tàn. ẹja tẹ ẹ rà wá lé òótọ́ nǹkan èkìrì mẹ́jọ èkìrì mẹ́jọ ni kí èkìrì sixteen ni ẹ kà á bẹ́ẹ̀ ni àmọ́ kà á o tẹ̀síwájú mọ̀ kí wàhálà ti dé lójoojúmọ́ àfi rẹ́rìn o nǹkan tó pàtàkì tó jà àmọye léwu o tó bá ti mọ̀ kí àyè ah, àbò ti kẹjà rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíín bẹ nínú wọn mọ̀ aláàánú sàmíríà dúdú ọ̀rẹ́ rẹ̀ tó bá wà ní ọ̀jẹ̀jà bí wọ́n fẹ́ mú gàrí ńlẹ̀ wọn a ah, ó mú ẹsẹ̀ àṣewá ah, nìkan lẹ́yìn mú gàrí ẹjẹ́ ló bá yẹ mẹ́ja wa tó bá ti mọ̀ ká bọ̀ ọ̀mọ yẹ ẹja tó wà nílé ṣùgbọ́n tó yẹ bá ti rẹ̀ já tẹ́sí mọ̀ kí jọ́ mẹ́ta lẹ́bi lónìí àjẹmẹ́rin lọ́la àjẹmẹ́rin lọ́túnla ní àjẹpín ẹja yìí mélòó ló yẹ ká sixteen ìyá ọjọ́ fáfi jẹ́rìí o kẹ̀kẹ́ tó bá lọ́rẹ̀ẹ́ tí ó bá fẹ́ ja tọrọ yóò tún máa fẹ́ ja tòun lòun fún ọ̀rẹ́ o yóò gbà dáadáa tọ́yìn tó bá rí bẹ́ẹ̀ kó nàánú ọmọ rò ànáfùtì má alàlùfọ́ ni mi wà ونكيل والهوجها كراهية أن يتعودوا خلق سوء àní fẹ́ káwọn ọmọ ọ̀dọ́ yìí kán bá ìwà burúkú sábà nǹkan burúkú ni kéèyàn jóbi kọ́mọ èèyàn ọmọ afẹ́wọ́ nǹkan burúkú ni nǹkan burúkú ni kéèyàn jóbi kọ́mọ máa gbé ọ̀dọ̀ èèyàn kọ́mọ ajalè máa mùsùlùmí máa ní dọ́pù ni ó di nǹkan débi wípé wọn àní máa gbé nǹkan mọ́ ọ̀la torí jẹ́ bá ń gbé nǹkan mọ́ ọ̀la tí wọ́n rí gbé lọ yóò mọ wọn lára dàgbà tí wọ́n bá ṣiṣẹ́ níbi kan wọ́n fẹ́ máa jí nǹkan lè ṣe nǹkan kan ló ṣe yẹ láìpẹ́ ẹnìkan ló ń ṣe ọwọ́ láìpẹ́ yìí lẹ́jẹ̀ wa yìí tó sì lọ ṣiṣẹ́ níbi kan wọ́n sì ń sọ pé ń jí nǹkan wọ́n pa pátápátá wọ́n nà pààyàn yẹn. ok o ti rí owó oúnjẹ jọ kí wàá lọ jẹ mo rò pé àjọ mi àwọn kankan bí àjọdọ̀ dé àjọdọ̀ dé àjọdọ̀ dé àjọdọ̀ dé tá a bá dé a kò bá wọn tá tí ń gbọ́dọ̀ wa tá a bá dé a kò bá wọn yàwó wa. ọlọ́run wọlé àti ìbàdàn sànù wa torí àìmọ̀ ya wọn ìyàwó rẹ pé bí wọ́n bá bọ́ ọ fọṣọ gbogbo àpò wọn kọ̀ọ̀kan tọ́ bọ̀ tọ́lá kí wọ́n ń bọ̀ nítorí kí wọ́n bá fọ ohun máa sàn fẹ́ nǹkan ṣe é jọ tí wọ́n sì kó wọ́n jíṣẹ́ tí èsì kí ojú ọ̀ntẹ́ bá bá alákò rẹ̀ aláwọ̀ hmm. bọ́ sànù. àǹfààní méjì ní bẹ́ẹ̀ kẹrọ̀híyàtà àyàtà àwàdú kọlùkọ sóòè ìyẹn ò ní jẹ́ kí ìwà burúkọ mọ́ wọn lára kí wọ́n máa wọ pé wọn àkúkà síbẹ̀ bí wọ́n bá ti ṣe wọn ní gẹ́ẹ̀tì sẹ́ńkì máa ń ṣe nìyẹn. àwọn يظن أو يظن أحدنا ظن سوء tàbí kẹlòmí náà wa náà máa ro èrò tí ò bá torí mùsùlùmí máa ro èrò tí ò dá sí mùsùlùmí wọn lè má wùwà tí ọ̀dà ń jọ mi bọ̀ ṣàtọ́nù máa pé yóò sì máa kínní tí mo ṣe fi kínní ló ṣe wáyé ó wà gbogbo ọ̀rọ̀ burúkú tẹ̀ ń rò tẹ̀ ń rò síra yìí islam kọ́ ibi tí ṣàìtọ́nù ti gbá kálukú yín mú ni. ọlọ́run ọ̀la ètò ìbẹ̀rẹ̀ yóò là á lọ́wọ́ kò ní jẹ́ orí wa gbámú yóò fi wá sí kọ̀ǹgẹ́ dáadáa inna wa ala kulli táwa rẹ̀ tó níbi ìrẹ̀ ẹni èjì ẹ̀ta sáré ok mi ì rọwọ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀ta náà ẹni àkọ́kọ́ wàhálà kò mú sọ̀rọ̀ àwọn. náà ok ok. Okay. Now, can you? bẹ́ẹ̀ ni tóbìnrin bá jẹ́ aláàánú samaria sórí apá mi ọ̀ka ń tó fi ń tọrọ yìí tí o bá ti wá gbọ́ tó bá ti fi nǹkan tọrọ nítorí ọlọ́wọ́ fẹ́ ní màá fi dì í ọ̀nà ọjà wọ ọjà kò sí nǹkan tó burú mẹ́ tó bá yẹ pé ní tí o lè fi gbọ́nà kò sí nǹkan tó bọ́ tọ́lọ́ bá wá kẹ́yìn àjẹ́ bẹ́ẹ̀ bó ti yẹ kí tọ́lọ́ bá kẹ́yìn àjẹ́ bẹ́ẹ̀ àyè máa gbọ́rọ̀ sí yàn lẹ́nu yẹn náà ó yẹ kéèyàn check torí yóò padà bọ́ síbi nǹkan míì tó léwu dùn yẹn lọ kò dáa kéèyàn níyàwó kó jẹ́ pé tàbá pàṣẹ fún tàbá gáìdì ẹ̀ kò ní múlẹ̀ nǹkan burúkú ọlọ́run sàn náà ẹnì kejì náà. Naam. Naam. Ni ó sálárì kẹsàn-án kan tó burú bí eléyàn kìí ṣe tàṣàbò bí malam yọ ọtọ ni torí tí sálárì yẹn bá ti di ọlọ́run ti bùn yàn níyàn so ọlọ́run fún yàn níyàn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ara tó kún àlejò lé ni ọlọ́run sàn yàn lẹ́sàn dáadáa naam ẹnì kẹta naam naam naam ok. okay ti fẹ́ yá lò. náà ok yẹn ń wò dáadáa ayọ ayọ kọ́mọ́ bá gbá yàn ah! ẹ̀yin ọ̀sán àṣejù pàà àṣejù kí ni tí ọmọ àyà bá gba ọwọ́ rú fún yàn àwọn ọmọ àyà ni ayára láti rìn ẹ́ lé mọ̀jú kì í ṣeré o ẹ dákun ẹni tó bá mọ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé tó sì ń fọkàn bá lọ ilé ayé lẹ́nu ìgbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá délé ayé tí wọ́n gangan bá wo àwọn àgbésẹ̀ rẹ̀ tó wà àwọn tí ń ṣẹlẹ̀ láyé ká rẹ̀ tó wà àwọn tó ń rí ó rí i pé kò sábúrú tí ẹni tí wọ́n pè lọ́mọ ayé ò lè ṣe sí ọ kò sí nǹkankan ìran aburú náà kódà ọmọ ìyá mi ọ pa ọ torí pé kò lágbára sóńtọ́ àti pààyàn ẹ dákun kí wọn lọ wá kùlà burú tí wọn ṣe síyàn jókòó wọn ọmọ ìyá tó bá lè dún dùn fún ọfẹ pààyàn ọmọ ìyá tó bá dún dùn wípé òun tiẹ̀ fẹ́ kéèyàn mọ̀ sí láyé mi ọmọ ìyá tó fẹ́ dún dùn pé bóyá kan tiẹ̀ máa dún kọ́kọ́ wà rí ni ọmọ ìyá tó yẹ kó lè go to any extent fún ọ ó yẹ kó ọmọ ìgbé irú eléyàn lóbi òwò wájú ní ti jàǹbá rẹ àìmọ́ ní ní àkọọ́lẹ̀ ẹni àkọọ́lẹ̀ Islam fọwọ́ sí ọ̀yà jẹ́ akọ́ pé terms of agreement ẹ̀jọ̀ kọ́ tó bá ṣe wípé òwò lẹ́fẹ́ jọjọ ṣe ìtòbí kò eléyìí tí mo fẹ́ kó fún ọ ní kọ́ọ́lẹ̀ pọ̀ gba yẹ báyìí lọ́wọ́ mi kó o sì kọ ìgbà tó dà padà kọ́ òṣìṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ní tẹ́ fẹ́ yẹ ẹ̀dá sí abọ́ òní agolo mẹ́wàá lélẹ̀ àbálá mẹ́jọ torí abọ́ yẹn wọ́n máa ń bọ̀ ọ́ síbẹ̀ ọ̀gá máa ń bọ̀ abọ́ rẹ̀ sàn yà yẹn wọ́n á bọ̀ ọ́ tí wọ́n bá ti jù sínú omi gbóná nìsín tí wọ́n bá ti ọ̀rọ̀ díẹ̀ wọ́n sọ̀rọ̀ àfọwọ́ wọ́n fọwọ́ ṣe yóò sọ̀rọ̀ asákọ́nú díẹ̀ ní abọ́ alágolo mẹ́wàá ní ọba àdá alágolo mẹ́jọ sọtọ́ màyá bá wá fẹ́ yọ̀ kan fún yọ̀ ẹ̀fagolo yọ ó wá ti ka méjì bọ́ láàrin wa ń mu báyìí ara ah, àwọn kìí ṣe báwọn ẹ̀yìn báyìí lẹ́ẹ̀ ti mu tẹ́lẹ̀ bó ṣe ti ká bọ́ láàrin tí ń báyìí ó ti ní iye ráìsì dọ̀yọ̀ kú sálàyé mi ti èèyàn nígbà ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o èèyàn nígbà tí ṣàìtọ́nù ìgbà mú ọ̀nà ìfẹ́ jèrè àjẹpájúdé. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Please, sir, is it permissible for a Muslim to play Ludo, Zuma, ladder, snake, or any board game, it is not permissible. Kódà yẹra àsìkò láre ni láti sọ̀rọ̀ àsìkò ń bí ilẹ̀ kan yẹra àsìkò láre ni is not good. Is it Islamic for a man that is not financially buoyant to neglect abi the needs of his family but prefers to cater for the need of other people and less privilege. In other words, in other words, not really good at all, but a philanthropist or best man outside home. Ṣé ẹ rí irú àwọn kan bá ebó ń pọ̀? Irú <laughs> ìyẹn kọ́ la fẹ́ lò. Ṣé ẹ rí àwa náà ká máa wòye síra wa, ẹ já kí ìsira wa. kan bá ti jẹ́ afẹ́júwòta ọ̀bùn yàrá ẹjẹ́ àbí yàrá náà léèrè o mo tó wá dábì yàrá léèrè o tí ọkùnrin ọba mójútó fámìlì ẹ̀ mo tó wá dá ń ta nítorí lè ni Adamu ikhlas máa ń yí òun máa ń dá ń ta àwọn lẹ́nu àwọn dẹ̀ ń gbogbo èèyàn sábẹ gbogbo èèyàn máa sọ̀rọ̀ àwọn dáadáa kankan ìtí ò sí mu ìtọ́ sí mu wọ́n sá máa sinmi jọ wọ́n sá da ojú ẹ̀rù ẹlòmíì máa ń rí bẹ́ẹ̀ ẹlòmíì inú ilé ò sán bọ̀ ni inú ilé ò ṣe kí ni kò sán bọ̀ torí ẹ̀ ló fi wá jẹ́ pé ọ̀pẹ ní wọ́n bá kó ṣe sí ilé kó ṣe síta àwọn obìnrin ọmọ yìí pé tẹ́kùnrin bá ṣe nǹkan fún yẹn yẹn máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé àbọ̀ ẹ̀ ṣe yóò ìgbà àti bójúṣe rẹ̀ ni tó bá yìí sọ pé ẹ ṣeun tó o tún ṣàdúà ó súnmọ́ kọ́lọ́n tó jẹ́ ọmọ lórí pa àdúà rẹ̀ gan lára rẹ̀ yóò rí bíi tí bá ṣe nǹkan fún ìyàwó mi tó bá ti ṣàdúà ọlọ́run máa ń gbàdúà ní n tó ṣe nǹkan fún un. ṣùgbọ́n abìnrin mi ọmọ yìí ok n tẹ̀ ra wá fún àyè àǹkárá ṣàǹkárá ilé àbí dàdífà dàdífà àmọ́ eléyìí ẹ dákun tí ẹ mọ̀ pé láti inú yóò ti máa rẹ̀ yàn yóò ti máa rẹ̀ láti inú pé ẹ torí obìnrin mi bẹ̀ kò sí ní tẹ́ ẹ lè ṣe fún láyé tí ó appreciate olóṣùpọ̀ jù nù wọn wọn pọ̀ gan kí ẹ ṣe nǹkan fún wa tán appreciate kò ní jọ wọn lójú náà nínú kọ́ sọ wípé ẹ̀yin ra kínní fáwa ẹ̀yin wá ra kínní tẹ̀yìn ẹ dákun tí ń tọ́ kan tàbí kọ́ ní kí ló kọ aṣọ kan aṣọ àwọn kọ́ọ̀tì yìí bàdó bàdó lélẹ̀ yìí táwọn stọ́ọ̀fù abágídí sí àgbà bẹ́ẹ̀ náà ẹ ṣeun kò sọ́gbọ́n kò lè dàbí àwọn èèyàn wá ń bẹ níta bó bá fún five naira wọ́n lè kúnlẹ̀ fún ọ lẹ́ẹ̀mẹ́ta tàbí lẹ́ẹ̀márùn-ún. Ah, a ní kí kúnlẹ̀ ṣùgbọ́n lọ́rọ̀ rẹ lẹ́nu tóbìnrin bá lọ́rọ̀ rẹ lẹ́nu tó lápàlẹ́ ọkọ tó máa appreciate inú ọkọ máa dùn láti ṣe fún inú ọkọ máa dùn láti ṣe fún ṣe ọlọ́run wọlé àti bẹ̀rẹ̀ yóò bu aláṣìírí ọkọ àmọ́ ó kẹ́rọ kan if a man always refuse to give out money to his wife whenever they need arise huh? unless àti kàtẹ́lẹ̀ àti kàtẹ́lẹ̀ unless the woman sought out herself from other friends or borrow. Can such a woman take away from her husband's pocket if she kill No. If she knows the man has it but still refused kill the money and children can. ó dáa mọ́nìmọ́nì náà gáàdì sá ọlọ́run bó sàánù wa ṣe rí àwọn tá a jọkùnrin ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ ká rí bí Yorùbá ti máa ń rí. ẹ tí ò lè gbé. kọ́lé ní pírọ́blẹ̀mù ẹ̀. tí o bàbá ti bẹ̀rẹ̀ sí ni máa ní tọrọ kọ́bọ̀ báyìí ọbẹ̀ kọ́lé náà kò bá àjẹ́ pé létí ò lè gbé. wàlọ́ ìdíyàn bá kọ́lé nígbà tí o tó lè kọ́ yóò tó lé nǹkọ́. yóò tó kọ́ tọ́lọ̀ bá padà kẹ́jú bẹ́ẹ̀ lọ yóò gbé mi ò lè máa gbé bì nínú kó fi rẹ́ǹtì tàbí kó padà máa fi bẹ̀ sí adìẹ. ìyẹn nìkan kọ́ ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ létí ẹ bá sàárè àwọn tí wọ́n kọ́ níbẹ̀ tí wọ́n parí ẹ̀ fáwọn náà padà mọ jásí wọn ní mẹ́tí wọn àbọ̀ wọn ó ti pín wọn ní mọ̀dúgbò ẹ̀ ilẹ̀ lómi fi máa dànù lérú ó lówó kìí pé kò lówó ṣùgbọ́n àti jẹ nǹkan tó dáa pírọ́blẹ́mù ni káwọn ọmọ ó jẹun pírọ́blẹ́mù ni torí kò náà fẹ́ kọ́lé ó ti lọ wá alájẹmọ́sùn ń dájọ́ nígbà tó o bá wá jẹun tó dáa tọ́láfíà ò bá sí lára rẹ̀ torí ní abájẹ òun náà ní ní àláfi láfi ń gbéra ṣùgbọ́n torí kọ́ afẹ́ lo mọ́tò àwọn náà fẹ́ kọ́lé àwọn náà fẹ́ ṣe gbá àwọn náà fẹ́ ṣàwọ̀ àwọn ní jẹunjẹ gidi ẹ wà máa mu gàrí àárọ̀ gáàrún gàrí àwọn náà dodo ṣe ṣe tí ẹ bá fi gbọwọ́ wa, wá jẹun ọwọ́ mẹ́wẹ́ wá tí o ti rọwọ́ mẹ́ta fi jẹun náà kì í ṣeré o ìwà Yorùbá ẹ má jẹ òsì lára wa o kó má ṣe wí pé ilé òun àbílẹ̀ wọn padà ta tó fi wọ àìsàn jẹun tó dáa jẹun ọmọ rẹ jẹun tó dáa wá láwọn ọmọ wọn sá ń gbòdo ń kíláàsì àwọn ọmọ tí yóò jẹ nǹkan gidi rí orí wọn ò lè pè náà à jẹ nǹkan gidi gàrí láàárọ̀ kíní kan sọkúdalẹ báà náà ni. tó bá fi àgbàdo títa náà rẹ̀ náà tọkọ sọ ìtàn sọ ìrẹsẹ̀ ń wípé àwa tá a jọkùnrin kíní yẹn fi sọ̀dọ̀ wà lóòótọ́. ọ̀pọ̀lọpọ̀ láàánú àwọn obìnrin yìí. wọ́n á fẹ́ sọ jẹ́ oníṣẹ́ obìnrin oníyàwó rẹ̀ ṣiṣẹ́. ni ọmọ ṣiṣẹ́ tó wá fẹ́ sọ oníṣẹ́ ńkọ́. ẹja bẹ̀rù ọlọ́run. náà àwọn ẹgbẹ́ wọn mọ́. lágbára ká máa ṣe fáwọn wa. káwọn náà má máa wọ àwọn ẹgbẹ́ wọn mọ́. a mú kínní nù àbú rẹ̀ ń yìí o. àbú káfọ́bìnrin ló ń jẹ kára sọ fún gbogbo ẹ̀ lónìí. ọmọ yìí pé ọkọ aláṣọ lòun ní òun ọlọ́kọ. obìnrin kí wọ́n mọ̀ yìí pé ọkọ aláṣọ lòun ní òun ọlọ́kọ. ọkọ aláṣọ. ẹ dákun èwo lọ́wọ́ aṣọ ń lójọ gbogbo ẹ wọnú ara wọn ni o. tó ilé ojú ọjọ́ pé yorùbá ní ká máa wo aago aláago ṣe kí ni o. àwọn ọ̀bí sáré subhanakallahumma wa hamdika. Shada Allah ya.